àwòrán kejìlá àrúbọ kó ẹ̀ṣẹ̀. ọdún tóbi-tóbi náyìn àáyá áńgẹ́lì dẹ̀gọ̀rún hín ìdán yéhìn mọkùnrin rí èyí jẹ́ mèrí mèrí ìyá ọ̀nìyá ti ń pín ọkùnrin kọ̀ yìí jẹ́ jósẹ́fù áńgẹ́lì òbí mèrí kárí ìwọ mèrí ọ ti rí ojú rẹ ọlọ́run ọ̀hẹ́ ń bí ọmọkùnrin kọ̀ ọ̀hẹ́ ń pe ọmọkùnrin tèmi náà jésù mìírí ó yá bá a la ó jẹ́ ṣe bẹ́ẹ̀ èmi yà ìdán ká má yìí ma ọkùnrin kọ̀kọ̀ áńgẹ̀lì ó yá dáhùn kárẹ̀ ẹ̀mí ọlọ́run ìhẹn ń balẹ̀ ọ ọ̀hẹn bí ọmọ mímákọ̀ ìyá hẹn pé ọmọ ọlọ́run. áńgẹ̀lì ní ọ̀hún tibẹ̀ náà padà yá yọ ọ̀ra hin Jósẹ́fù nínú ojú oorun áńgẹ̀lì ó bi kárẹ̀ má bàrù àti pàhẹ́ mèrí gẹ́gẹ́ bí ọ̀ya rẹ̀ ọ̀rí oyún ìmèrò ní tẹ ìyẹn ń bí ọmọ ọkùnrin kọ kárí dẹ̀gẹ̀ ọwọ́ ẹ̀mí mímá òun ọmọ àtibẹ̀ ti yá ń. ibà bí ma ti bẹ̀ ìpèríkọ rẹ̀ jésù jésù túmọ̀ hín agbanilà joseph ó yá gbé mèrí ọya rẹ̀ ibi tán àmọ́ ébà ahùn títí yóò ń bí ọmọ ọkùnrin tèé náà.